أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run atọ́rọ̀ kẹrẹ àti gẹrẹ fanab muhammad sallallahu alayhi wa sallam akí gbogbo ojú àti tí aláwẹ̀ tí ń wò wá ti ń gbọ́ wa wípé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh ọba tá à ń ti torí ẹ̀ fi bí panú ọba tá à ń ti torí ẹ̀ gbẹ̀ngbẹ́ ọlọ́run mọ́dàṣẹ́ náà lù wá ń gbáyà o gbogbo ìgbìyànjú wa pẹ́pẹ́ ń furu wa èyí tó kéré nú ẹ̀ èyí tó tóbi nú ẹ̀ ọlọ́run mọ́ṣáṣe níṣẹ́ àtẹ́wọ́gbà wá jẹ́ àṣẹ ọ̀pọ̀lọpọ̀ ramadanu láyé ká máa ṣe wọn nínú ìsìlámù ìmánu àti ihsan ọ̀làlá ilaha illallah ọ̀là muhammad rasulullah ọ̀là sallallahu alayhi wa sallam ẹ àtìgbà táwẹ̀ ti bẹ̀rẹ̀ náà láti mú mukafiratu dhunubi wá fúnra èyí tí a mú wá lé ní kìí tún ṣe èyí tó le tá a bá mú sísọ wá àtúmú ṣíṣe wá a bá mú sísọ wá àtúmú ṣíṣe wá à ń mọ̀ọ́mọ̀ select àwọn kéékèèké tí ọ̀rọ̀ kálukú lọ́rùn àti ṣe èyí tí kálukú ò tí ó mọ̀ tí wá aránṣẹ́ dání lọ́wọ́ lérí rẹ̀ pé níbi mo sọ fún ọ pé Táíwò easy so àwọn kéékèèké tí ó rọrùn tí òun náà fi òkú dà pé tóun bá ṣe kí ni òun ọ̀lẹ́ excuse níwájú ọlọ́run náà là ń select fúnra wa èyí tá a tún mú wálé ní èyí kékeré náà ni tí ò tóbi àmútóbi lọ́dọ̀ ọlọ́run ó rọrùn láti ṣe àmútóbi lọ́dọ̀ ọlọ́run ẹlòmíì ti ń ṣe tẹ́lẹ̀ ẹlòmíì ti gbé orí bẹ̀tù kò tí ì rọ ọlọ́run àti mọ̀ ṣe ẹlòmíì má gbàgbé kódà ẹlòmíì ò tiẹ̀ gbé orí rárá òun náà ni hadith anabi sallallahu alayhi wa sallam tí sáádùn ọmọ àbí wàkọ́ọ̀sì kan nínú àwọn àgbà sahaba tó kọ́kọ́ gba islam ní Sa'du ọmọ Abi Waqqas wà òun ló gba hadithi wa imam muslim fi sínú sọ̀híhù rẹ̀ olóò fẹsẹ̀ rinlẹ̀ ikú anabi sallallahu alayhi wa sallam sọ pé man qala hina sami'a al-mu'adhdhin nígbà tó bá gbọ́ tí làdáni ń pèrún pèrún àṣùbà àbí ń pèrún àyílà àbí ń pèrún alásàrì àbí ń pèrún magaribi àbí ń pèrún ìṣá yìí tó bá jẹ́ nínú gbogbo òun wákàtí márùn-ún tí làdáni bá ń pèrún lọ́wọ́ àwọn àfọmímọ̀ kan tí bá ń pèrún lọ́wọ́ kó tó bá pè é tán lànà gbígbà lérò ìyẹn náà sì ló fẹsẹ̀ rinlẹ̀ jù ẹ̀ tí làdáni bá ṣẹ̀ṣẹ̀ pèrún tán ẹni tó bá lè sọ pé ashhadu alla ilaha illallahu wahdahu la sharika lahu ẹ̀wọ̀n gbọ́ kò jù bẹ́ẹ̀ lọ ashhadu alla ilaha illallahu wahdahu la sharika lahu wa anna muhammadan abduhu wa rasuluhu tó wá fi kún pé raditu billahi rabban wabi muhammadin nabiyan uh, eh, sorry rasulan wabi muhammadin rasulan wabi islami dinan tó bá lè wí bẹ́ẹ̀ anabi ní ghufira lahu dhanbuhu gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ àtẹ̀yìnwá sísọ ṣíṣe rírò tí ọ̀dà ọlọ́run ti forí gbogbo ẹ̀jìn bẹ́ẹ̀ tó ọgbọ́ tí làdáni ṣẹ̀ṣẹ̀ pinnu tán tó wá ní ashhadu an la ilaha illallahu wahdahu la sharika lahu wa anna muhammadan abduhu wa rasuluhu raditu billahi rabban wa bi muhammadin nabiyan eh, eh, wa bil islami dinan tó bá wí bẹ́ẹ̀ anabi sallallahu alayhi wa sallam kọ́nfàmù ìpè gufira lahu dhanbuhu ẹ̀ṣẹ̀ rẹ̀ ẹ̀ṣẹ̀ rẹ̀ àtẹ̀yìnwá ti dó wọn àforíjì ẹ̀ mọ̀jẹ̀ àfojúdi èyí tá a mú wá fúnra lé ní ojú bẹ́ẹ̀ lọ ìwọ tó bá gbọ́ ìwọ tó bá wò ó lẹ́yìn tó bá jẹ́ni tí ò kéwú lẹ́yìn tó bá gbọ́ tán kọ́ ọ kalẹ̀ tó bá yẹ pé transliteration ni ó fi rọ̀ ọ́ lọ́rùn àbí ẹ̀hẹ́n ṣàkọ́ ọ kalẹ̀ bẹ̀rẹ̀ sí ni máa ṣe ṣe látẹ̀ ní ìlọ tó bá dẹ̀yìn Ramadan náà tún máa ṣe ìkànnà àmùkáfẹ́ra tó dùnú bìnrin ẹnìkan mọ̀ èyí tó wọn ó ṣe tó wọn ó fi bá ìyọ́nú ọlọ́run àtàforíjìn rẹ̀ pàdé ọlọ́run mọ́ṣà foríjìn wa ọlọ́run foríjìn wa ọlọ́run mọ́ṣà foríjìn wa kí ramudanu yóò tó parí ọlọ́run mọ́ṣà yọ wá kúrò tó kọ́ wa bá ń bẹ nu lísìtì ọmọ náà ọlọ́run yọ wá kúrò ń bẹ̀ ọlọ́run yọ wá kúrò ń bẹ̀ torí tọ́lọ́ bá ti foríjìn wa tọ́ bá ti ṣàánú wa náà làdúrà wo fi máa gbà láàfi dẹnu tí ó lè máa báwọ ọlọ́run sọ̀rọ̀ dàrẹ́tì tó sì máa gbọ́rọ̀ wa ẹ̀ṣẹ̀ ní díàwà àti gbígbàdúrà lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ló dí gàgá láàrin àwa àti gbígbàdúrà tá ti rí pa bírèkì ẹ̀ tá a ti bírèkì ẹ̀ ló jẹ́ àgbè kalẹ̀ gẹ́gẹ́ bí project látijọ́ pé káṣá bírèkì ti ń dí gbígbàdúrà wa lọ́wọ́ ẹlòmíì ń wọ́ ọmọ ẹlòmíì ń wọ́kọ ẹlòmíì ń wáyà bísínẹ́sì ẹlòmíì kò rójútu ẹ bí ti ń kówó sí owó yẹn ń parun ẹlòmíì títí ẹ̀ ń ṣe kò rójútu ìsọ́ ní ń wá ẹ̀mí rẹ̀ ọ̀balẹ̀ àlákàlà kò kò wọ́n ń lépa ẹ̀mí ẹ̀ káàkiri ẹ̀jú tí ń ṣe kálukú nú ayé yìí oríṣiríṣi ni bẹ́ẹ̀ sì lẹ̀ṣẹ̀ wa ń pọ̀ sí lójoojúmọ́ ní nàìjíríà ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ní gbogbo òlú tí kálukú wa wà náà eríṣiríṣi ẹ̀ṣẹ̀ tí ò tiẹ̀ sí láyé jọ̀hún láyé tí ní modern world tá a wáyé tún invent yẹn náà ló já máa gbé dodo mọ̀káfẹ́ra tó dùnú bí wa fúnra ẹ má jẹ́ àfojú dí o àmọ́ ìta àṣetọ́ lọ́hún fi forí jìn wá subhana rabbika rabbil izzati